وحمام بعلامته سلام عليك أحسن دعوى الكرامة لسانك يا عبد الرشيد الأبوجة لما رأى مرشدا من مجال العبادة فإنك يا عبد الرشيد العارف فكيرهم بدين الله لا برغبتي وتوج تتجل علمي يا شيخ دمعا تصوص لوراء بالعلم الذي جهالتي وضاق إلهي من مكان جهاتي وعمرك الله بزوج سلامتي فأمرك الله بنوره سلامتي أرسل وأمينك برا gbara وأمينك برا Ìrẹ́rù ṣe tóbi tó kòtà lẹ́kọ́, mẹ́fà tobi nke ìgbà kọ́lẹ̀ ẹ̀sánàkótó ìyọba àmúdà ẹ̀bẹ̀ láwọn bẹ̀rẹ̀ olórí àtìkù wáyé ìrì ẹ̀bẹ̀ láwọn bẹ̀rẹ̀ olórí àtìkù ọ̀ṣí ìrì ẹ̀bẹ̀ láwọn bẹ̀rẹ̀ olórí àtìkù sí ìrò kò má máa gbọ́dọ̀ fún gbogbo ọ̀dọ̀kà rẹ̀ wọ̀láwọ̀ orúkọ rẹ̀ ìsìn àwọn ذلك أباء أكرم الله أجب ويلك أكرمك الله أيدك الله أعانك الله ذلك أباء أكرمك الله أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم كان كبر عليكم مقامي إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم ثم لا يكون أمركم عليكم ضمة ثم خذوا إلي ولا تنبرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وَجَعَلْنَاهُمْ وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المهزلين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم وبالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نتبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم

وارزقنا تلاوته آنا الليل واتراف النهار اجعله لنا هجة اجعله لنا حجة واتل عليهم نبا نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلته فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكون أمركم عليكم غمة ثم قدوا إلي ولا تنظرون وإذا توليتم فما سالتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المرسلين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به بما كذبوا به من قبل كذلك نتبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما فاستكبروا وكانوا قوما بدأت ببسم الله والحمد أولا بدأت ببسم الله والحمد أولا على نعمي لم يوصف فيما تنزلا aláàrí àmì ìlàmùtò tàbí bàtà náà sálá. Mami ni ha sọ̀látò láhì fún màsàlámù. Fàmí ni ha sọ̀látò láhì fún màsàlámù.

òun ni èèyàn gbẹ́kẹ̀lé ti fi máa wọnú gbogbo nǹkan. Bàdánà bí ní láàyè. Bí nǹkan bá wúwo, kò sí tó lè sọ di fúfúyẹ́ ju ókọ ọlọ́run náà lọ. Wọlé hánùdú àwọn wà náà. Orúkọ ọba yìí la fi fara wa, orúkọ rẹ̀ la fi bẹ̀rẹ̀. Bàdánà bí láàyè, wọlé àwọn wà náà. wá wà nǹkan lẹ́yìn pa fókọ ọlọ́run lọ.

òun lọ kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ẹ̀dá abara nígbà tó tún da ọwọ́ rẹ ló fi dá ìgbà tó tún jẹ́ ọmọ jẹ́ nǹkan nínú ẹ̀mí rẹ ló ti fẹ́mi síla oore náà tún wá bù àáyà gbogbo tí kọ́ àmà òfin wọ́n òfin dámà ó ṣe fún tún ṣe fún lè máa rọ́pẹ́

gbogbo bó náà lórí ọwá lè kọ àwọ láyé pé ni ádámọ̀ ó ṣe máa dúpẹ́ ọládámọ̀ ń gbogbo ẹ̀ gbogbo tí èèyàn bá ti ń mà nínú ẹ̀mí ẹ̀ pé kọ̀sẹ́ni tó ṣèyí jọ lọ káà ń gbà gbogbo oore ń bẹ lọ́wọ́ wa ẹni a tó ṣe fún a òun náà ní jẹ́ pé èèyàn fọpẹ́ fún un ìtí ọwà ṣe wá tààfin ní lè dúpẹ́ fọ́lọ́ ma àdánwò ni má fi kàn wá o àdúpẹ́ fọ́ o alhamdulillah aláàní àmì ìlàmù tó sọ fi máa dáná zálà aláàní àmì ìlàmù tó sọ fi máa dáná zálà ìdẹ̀ra rẹ̀ tí ń sọ lé a lórí mélòó la fẹ́ kà àlékà tán kò sí tí wá ń béèrè náà jọpẹ́ lọ ọlọ́run àdúpẹ́ fọ́mí ni a sọ látò láàáyí ọmọ sára mọ́ àádálé mọ́ sí tọ́fà sí rí lè wòyó ìlè mọ́kànlá على المصطفى سر الوجود المكملا tàbá tún dúpẹ́ tán kò sí tó tún yẹ kọ́ tẹ̀lé ju ẹni ẹni tọ́lọ́run rán sí àtààfin ma ọpẹ́ fẹ́ ni ọlọ́pẹ́ nínú ìdẹ̀ra náà gan ni àsàlátù wà torí gbogbo èèyàn kọ́lọ́hun fún ní òòrè kọ́ máa sèké àti gẹ̀fà nábì Fàmìnà sọ́látún láì tó màtàláwùrú. Alàlè mú sítọ̀ fàá tẹ́gbẹ̀ ilé mòjò òkèlè mọ́ kàmílá. Alàlè mú sítọ̀ fàá tẹ́gbẹ̀ ilé mòjò òkèlè mọ́ kàmílá. Fún ànábí wa Muhammad, ẹni tí Ọlọ́run máa máa tó fi ṣe àṣepé àṣírí dáadáa tó fi pamọ́ sí gbogbo ohun tó dá. Ànábì lè ṣàṣe pé ẹ̀. Ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá sọ́jú ẹ̀dá. Ṣẹ̀rẹ̀ lẹ́wọ̀n yóò lè lè mọ́ ká nàlá. Àwọn àlùfáà wa táà jèrè léyìí lára wọn. Ìwọ̀n gbàlà máa ń ṣàdúrà fún wa. A wà nírú ààyè báyìí ni àṣímbẹ̀ àìgbàgbé wọn toró oore tá a jẹ lára àwọn ọ̀pọ̀ tọ́lọ́run fi ń ṣe sábà bí ẹ̀fọn a tá a lè kà tán ọlọ́run wa gbà àti gbogbo àwọn tí wọ́n rí bí wọn tí wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run lọ ní gbàbọ́ wọn o bá àti àánú rẹ fún wa. a kí ẹnìkọ̀ọ̀kan wa kó àfọkànsí ẹ̀sìn. kò sí tí ó tó kí èèyàn máa jókòó báyìí wá khairu jalisin láàyò máa ló sàmà òhò tàbí láàyò máa ló hadithuhu wàtàrí fi ìdájá mọ́lá wàtàrí dáàdò yàtẹ̀ dáàdò fi ìdájá mọ́lá tí wọ́n bá lè yẹn jókòó ní jókòó kan tó lóore khairu jalisin ìjókòó tí yẹn ti báyàn tínú èèyàn náà máa dùn wípé mo rí ìjókòó jó òun náà nírú èyí tá a jó tí èsúyàn ìgbà jó tàná bí kámọ́dà kẹ́ni oro ni ọ̀kọ̀ ní وترداده يزداد في تجملا وترداده يزداد في تجملا kódà kó sáyà ta ké lánàá la tún ké lónìí kò ní sú etí gbọ́. alukọ́ránù e kèé sú etí gbọ́ èyí ó tún máa ṣe bí ìgbà tí ń gbọ́ náà ni ó tún máa jọ. وترداده يزداد به كلام إله العالمين حقيقة كلام إله ilẹ̀ alàmìnà àkíkọta wà máa ń ṣàkà fi àádá fàkọ́dé dọ̀là wà dada wà máa ń ṣàkà fi àádá fàkọ́dé dọ̀là wà dada ọ̀rọ̀ ọlọ́run kẹlámù iláyìlá alámìnà ni ọ̀rọ̀ ọlọ́run tó dá gbogbo ẹ̀dá là ń ké fúnra wa kò lè ṣwá kẹlámù iláyìlá alámìnà àkíkọta wà máa ń ṣàkàbí àtàwà mọ́dídọ̀lá wà tọ́dá wà máa ń ṣàkàbí wà tọ́dá ọlọ́run adúpẹ́ fún ọbọ̀ ti ṣe wá ó ṣe wá lẹ́rú ẹ̀ tí ń tẹ̀lé ti ẹ tí ń sìn ọ́ ilá fi kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ gbárùkù ti alukoran ẹ lójú òní tì gbogbo ọ̀nà tí ojú máa ń gbà ti ẹ̀dá láyé ọlọ́run ò jẹ́ ojú tì í lọ́wọ́ láàpọ́nlé tẹ̀ ń ṣe falukoran ẹ̀ńdàsùkèésà wa táwọn ń kelẹ̀ ń pọ́nlé pẹ̀lú gbogbo ara tí a. níta ń pa ń lé lọ́rọ̀ tá ń kà ọ̀rọ̀ ni òun ń sàpọ́nlé ẹ̀ tá a wá ń jókòó tì gbogbo bí ó ti dáṣọ àpọ́nlé wọ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní mú apó lára wa àlékún àpọ́nlé ọlọ́run yọ máa bẹ fẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run arawọ́ sí ọ èyí tó fi mà wá nínú mà à ń bẹ̀ ọ ní mọ́jà gbàgbé ẹ̀ èyí tá àti ta tó ń béèrè ìwọ náà ló lè ṣe mọ́sálàyé fi mà wá ọlọ́run fi mà tí ó ṣe aláǹfààní fi mà wá gbogbo ètò ti fi mà wá jó wúlò fún wa wásánú yà ẹni ní ni ọ máa rọ lọ́rùn ìjọ́rọ̀ rẹ gbogbo àlámàrí ọ̀ràn wa náà jọ máa rọ̀ wá lọ́rùn T'anukọrọ ụka a, k'ala ahụ. T'anukọrọ ụka Ila ma sha ala ị na onye Adamu n'ijahara. Ọba ya bụ́ ọ̀la. Ọlọwọba arawo si Ọba tó je pé agbara gbogbo nka mbẹ lodọ ịnyịnya le ti maa tẹle ti o si gbagbe, ti o ni a máa ṣe bẹ́ẹ̀ ó ṣe fáwọn kan tí máa fò jáde tó dòdànù lára wọn balẹ̀hún mọ́ ọmọ bá rà tí ọ máa ń tọ́ màmá tó bá fi máa yàn tí èèyàn tún rí wí àánú ni àánú ni ọlọ́run láwà láàfin mọ́ ìwà ànábì èèyàn máa ń tí ọ gbàgbé ń jọ́ míì ọkọjá àti ànábì ó nígbàgbé ọlọ́run wá tó fi ọfà yèmí ilẹ̀ ọlọ́run ilẹ̀ àmàṣà àlà alóò nígbàgbé o ṣùgbọ́n ń mi bẹ lè fẹ́ wí nǹkan mi ẹ̀ má mi o mọ̀ fẹ́ ni ọlọ́run wọ́n súrà kan bẹ ọfẹ́ tó wọ́n ní nígbà àwọn ọ̀mùrè kí wọ́n lọ́lọ́run ilẹ̀ àlà àtàwí fún alẹ́ ní gbàgbé ṣùgbọ́n ilá màṣàlá àbí tá fẹ́ kí mọ́ ẹ ẹ̀ ní rí mọ́ lọ́n ogun tó fi mọ̀ àwọn gbàgbé ọ̀hún ibi a ti sinmi lánàá ọlọ́run sọ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad nínú àwọn ọ̀nà tọ́lọ́run gbà bá sọ̀rọ̀ àtórí ire tá a ṣe látara ní ń o le gbe ni ní kọ́gbọ́n túmọ̀ fàìlíyà tíra tó jàmá tó ja jámíhù tó kó gbogbo ohun tó ti lọ tó ti lọ sáájú tó kó nú oníjẹ́kùrọ̀ àn gbogbo ohun tí a fún àwọn ànábì ọlọ́run tí a ti sáájú inú kùránù lẹ́ẹ̀tì bá gbogbo ohun tí ń ṣètàn àwọn ọlọ́run sọ́fà nábì ọlọ́run sì máa ṣe bẹ́ẹ̀ fanabi kó lè ráríwó yé látara wọn nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run sọ̀tàn wọn fanabi torí ń pọ̀ ó sì ní iye tálùkùránù sọ̀tàn wọn bóyá bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n òun lànábì ọlọ́run tẹ́ bá ọkọ̀ ẹ̀nu àlùkùránù ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì sí ní ẹnu bí mẹ́ẹ̀dọ́gbọ̀n lọ́lọ́run dákọ ẹ̀nú wọn èyí náà jẹ́mi àtẹ̀yìn ọmọ àmà pé ẹni ọlọ́run bá fẹ́ fi hàn ní ẹjẹ́ bẹ̀rẹ̀ ó rí mi sẹ́mà táwọn yìí a máa tẹ́lẹ̀ káti ẹ̀ pé àkọ́kọ́ láwọn yìí tẹ́yọkan ní ẹbọ́n ní tọ́lọ́run fẹ́ fi tẹ́lẹ̀ ìṣẹ́tẹ́ fi ṣe sọ́mà ayé tá ń ọlọ́run ló ní ẹ̀dá ìwò yóò kàwọn ànábì ọlọ́run tá a kàwọn mẹ́ẹ̀dọ́gbọ̀n péré ìlọ́lọ́run wá sí kíní ìlọ́dákọ́ náà kọ̀rá ìlọ́dákọ́ ọkàn wọ ọlọ́run ní èsì pàwọn tí ọ̀dà akọ èsì ànábì ọlọ́run lọ́bẹ̀ ọlọ́run ní á ṣùgbọ́n ọlọ́run ọ̀jọ́ ọkọ̀ wọn hàn ẹbọ́ wí fún ọlọ́run ní mínú wọn máa ń kọ̀sọ́ sí náà máa lẹ́ èèkà ọlọ́run láwọn òjíṣẹ́ ọmọ ẹnu wọn máa kọ̀sọ́ sí náà lẹ́ èèkà àwọn tá a sọ̀tàn wọn fún ọ fún wa nẹ́bì wàmínú mẹ́lámúnáṣùs ó sì ń bẹ́nu wọn àwọn táà sọ̀tán wọn àfidọ́lá ni ọwá fẹ́ fọ́ láhùn ó fẹ́ tún fi hàn ọwá sọ̀rọ̀ mí ìtẹ̀lé pé wàkàlámà lọ́wọ́ irú táà ṣe táà fi mú sátáà fi ń bá dá lọ́lá òun náà la fi dá wọn táa dákọ wọn fún ọ la fi dá wọn lọ́lá alágbára kí àwọn abáyìn òkú náà sọ̀rọ̀ bá ti bá Musa sọ̀rọ̀ láìsí ó gbìfọ̀ fún fi ni nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run wá dákọ wọn ó lànábì wà lóhùn àwọn ànábì ọlọ́run tẹ́ pé tí àwọn òjíṣẹ́ tá a bá ń wọn àwọn bẹ wọ́n wà ní ni. nínú àwọn tó jẹ́ pé ta bá dákọ wọn kéyìn ó gbéjì ní ànábì Nuh ànábì Nuh yìí ọlọ́run nílẹ̀ ànábì watuli alayhim máa kà fún wọn nàbà Nuhin ọ̀rọ̀ nípa ànábì Nuh kà fún wọn jáwọn èèyàn máa pẹ̀lú torí àwọn àríwòye tó kúnnú rẹ̀ olọ́lọ́wọ́ fi gbé tẹ̀ wá anábì Nuhu yìí nínú àwọn àgbà tí a ń súnmọ́ ádámà lọ́wà tòró ti pẹ́ tá a bá tún ka bíbí ẹ̀ kò jìnà sí ádámà a ń bá rí òjìnà inú táwọn alákọ̀ọ́lẹ̀ mú ẹbá ti ń wí ní ìsìta nínú òhù àdàkọ bàbá tó bí lámìk ení bàbá tó bí lámíkù ni màtùwà ṣálẹ́kà ó ní bàbá tó bí lámíkù bàbá tó bí màtùwà ṣálẹ́kà òun ni àkànúhù àwọn àfáà gbà pé àkànúhù wọ́n lò náà ní jẹ́ Idris wọ́n ní Idris ni ó di mélòó ó di mẹ́ta bàbá tó bí àkànúhù òun ni Yarid Odi di mẹ́rin bàbá ti yárídù ní máàlà yìílù ó di márùn-ún bàbá tó bí máàlà yìílù ní kainanu ó di mẹ́fà kainanu bàbá ti ẹni unúṣù ó méje unúṣù wa lọ́mọ ṣífù ṣífù yẹn lọ́mọ tí ànábì ádámà sọ́fẹ́ dàbí àbíkẹ́yìn ṣífù wá jẹ́ ọmọ ádámà àdúgbò òjìnà pọ̀ sàkáání òun àtànábì Adam bí àdífì tí ibùnú ìbánu gbé wá fún a lálàfọ́ Nuhu sí Adam ẹgbẹ̀rún kan egberuka ni ẹgbẹ̀rún kan 1000 ní ẹgbẹ̀rún kan ní aṣáratu kòrónù kọrùnù mẹ́wàá mẹ́wàá wọn kò jìnnà sí. ànábì nóhù yìí ó kọtọ́ gbajúmọ̀ tí a ń pè ní nítorí ìṣesí ẹ̀ ilé ìdí nóhù gangan kọ́ ló kọ́ ẹ̀ torí náà bá nìkan náà àyà tí èèyàn bá máa ń banú jẹ́ pọ̀ tí banú jẹ́ pọ̀ tí máa ń sunkún pọ̀ òní wọ́n máa ń pè ní núhù ọmọ banú jẹ́ torí páwọn èèyàn wọ́n dà láàmú wọ̀gbọ́ wà sí òkú ń bí ẹbọ tí ń bọ àárín wa máa ń sunkún àti tó tí ó ṣẹlẹ̀ pé à yọ ń fà lẹ́sẹ̀ yìí ìrànpáwò òsìdá kan máa ebi kanu wọn lọ mú kan yóò tó kí bí musa ti ṣe wá ẹ̀nùhù ti ṣe wá àṣìkáyì wípé à ìtí mo sọ fún yín tẹ́ gbogbo tí sara jọ tá ń wò yìí ìyá ọlọ́run ní ẹni kiri jẹ bẹ́ẹ̀ ìkábàmù tí yóò kejì lọ́mọ́pá fáwọn anábì ọlọ́run sì máa ń tẹ ẹgbẹ́ pé ikimọ̀ ọ̀pá pé olófin jẹ́ pé kọ̀fẹ́ sínú wọn tẹ́ ní máa sọ̀tà àwọn ẹbọ pa ní kíni lọ́wọ́ wọn àbí tí ọba tún ṣiṣẹ́ mi ìmọ̀ ló kù iṣẹ́ mi ìtókù ti núhù tó ṣe máa onàjára carpentry ẹ̀wọ̀n náà lọ kan ọkọ̀ ojú omi ìtókù ti ẹ̀nu gbogbo wọn ànábì lọ sọ bẹ́ẹ̀ fún wa ó ní kò sí inú mi nábì yìí kò sínú ẹ̀ràn ànábì ọlọ́run kan ilá ọ̀kọ̀dọ̀rà àlìgánà àfikẹ́ ẹbọ́ pa ìdá ẹran lọ́wọ́ ẹ̀ ó ti dáná sánàbí ọlọ́run tí ìdáná ti wá mọ́pa títí ń ṣe wá sí ni ọ̀mùtí náà kan débẹ̀ bá wá ṣe sọ̀tàn fa ọlọ́run kẹwọn ọwọ́ adúró ń òun náà wá ń fọ̀ pa ẹ̀bẹ̀rẹ̀ sọ́ra fún ya ọlọ́run ó fàná bí inú àti ìyẹ́ ọ̀pá òun ó kí bọ́lẹ̀ báyìí ọlọ́run ní kílẹ̀ ọ̀fà máa lọ bómi ṣe bó ṣe jáde ní ọlọ́run ní kíkòkè náà máa wá ọ̀gí ìdọ̀lìmọ̀ bómi ṣe yarí mara wọn lọ́nu a padà débẹ̀ ọlọ́mẹ́nu bàdí ẹ̀ náà nù súrà táwa yìí anábì nùhùn nítorí ọ̀pọ̀ ẹkún ẹ̀ látara àbẹ̀rù ọlọ́run òun ni a fi ń sọ nóòhù hmm. ọlọ́run ní sọ fún wọn ìró ànábì nóòhù bàbá wọn wó ẹ kiri ó kọ rẹ̀ táwọn àfáà ní jẹ́ ẹnu ọ̀sọ̀kan lórí ẹ, sọ́mọ̀ pé ńgbà tí ó ti gbajúmọ̀ ní ókọ̀ tí ń jẹ́ mọ́ ẹnu ò lè sọ̀kan àwọn míì ní sákàn ìlú ọkọ̀ ẹ̀ ṣùgbọ́n èyí tó pẹjúmọ̀ kódà táwà gbọ́ táwà fáà wá fi kọ wa kó tó di pé wọ́n wá ń dojú tí a ń dojú wá kọ tí a pé tí a báyìí báyìí báyìí táà náà fi á lè kànú tí a pé ibi ìrìn báyìí wà ọlọ́run bá ní kíá Abdulgafari ni wọ́n pè fún tọkọmọ̀ ńlàkọ́ọ́lẹ̀ gbéa pè lóko ẹ̀ àwọn kan sì ní abdulmalik ni tó kìí ṣe gafar kódà àwọn kan ní abdul ala wọ́n ni ní àwọn olóyè olùmọ̀ wọ́n lé kìíní kejì kẹta abdul gafari abdul maliki abdul ala nígbà àwọn ò ti jáde kó ònú bùdíyà wọ́n ọ̀takura wọn wọ́n ní ọ̀takura wọn wọ́n nígbà ò ti jẹ́ pé wọ́n sáà fi ni ẹni tí wọ́n fi ti sọ́rọ̀ ẹ̀ náà o náà ni málìkì o náà ni o ni ala ṣùgbọ́nà rọ̀bíyàlè àálá ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ló kọ tá ń jẹ́nu anábì yìí wọ́n tún máa ń nípò lọ́dọ̀ ọlọ́run ànábì Nóà wà nínú àwọn márùn kan tí alukùránù tó dáyà fi wọn níbi pé ká má bojú wẹ̀yìn ní a ń bá ṣe ní a máa ṣe à ń ṣe lọ́nà olùlà azim ni wọ́n máa pè wọ́n tí wọ́n ní azimu wọ́n bá ní wọ́n máa lọ wọ́n lọ́nu wà wẹ̀yìn àwọn kan wẹ̀yìn inú wọn alukùránù sọ̀rọ̀ olófin jẹ́ pọ́rọ̀ àwọn míì tí wọ́n gbà pé olùlẹ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run ni ọ̀rọ̀ wọn wọlé ọ̀rọ̀ àkànú àwọn àfáà gbà pé olùlẹ̀ lọ lórí tọ́lọ́mbá ní a ṣe pé a ní nínú àwọn òjíṣẹ́ gbogbo wọn náà ni ọ̀rá tọ́bọ́ wá ní gbogbo wọn bó ló ṣe wá ṣe kama sọ bára wúlùlẹ̀ àti mi nínà rùsúlì ṣúrọ́tùlà kọf ìrí ṣe sùúrù tí a bá ń bú ọ mọ́kàn gbọ́ tí a bá ń jí ọ fún wa wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn wa. ìta wá ní kà ọlọ́run láàfẹ́ kí wọ́n ka jọ so bara sọ̀bára azimi nínà báwọn kánú àwọn òjíṣẹ́ tí wọ́n jẹ́ ẹni tí èbòjú wẹ̀yìn lórí ni wọ́n máa ṣe bí ti ṣe àwọn ni mo fi ọjọ́ àwọn àfáà mi wá dúró lórí pé mínà rùsúlì yẹn wọ́n ní míhun bàyá níyà ni kìí ṣe míhun tàbọ̀ ìdíyà bàyá níyà tó bá lọ jẹ́ bàyá níyà a jẹ́ pé mínà rùsúlì míwò òṣìṣẹ́ pé a yọ àwọn kan a jẹ́ pé ọ lọ gbogbo àwọn kíni àwọn òjíṣẹ́ pátá ìdáwọn àfáà kan lórí nù ṣùgbọ́n tó lálàáfíà ni wípé míhun tàbọ̀ ìdíyà ni je idi ya ara ọlọ́run ni wà ìdí akábínà amínà àtàbìkọ́ ayà keje ọlọ́run ní wà ìdí akábínà amínà nàbì yìí nà ọlọ́run nígbàtà àgbà mínà nàbì yìí nà àgbà ẹ̀rí máa jẹ́mi sọ pé ń ta ní ẹ máa ṣe lẹ́ẹ̀ máa ṣe ń ta ní ẹ máa wí lẹ́ẹ̀ máa wí àgbà lọ́dọ̀ àwọn ànábí ọlọ́run kan. Wàídẹ́ ọkọ́ ti náà mi yìí nà nínú àwọn ànẹ́bí ọlọ́run kò sọ pé lọ́dọ̀ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run nígbàtí ọ wà bẹ̀rẹ̀ ọlọ́run ní wà mí ń kà ọfẹ́ kàwọn ọlá agbáwé lọ́dọ̀ rẹ olùlẹ̀ àkọ́kọ́ nù agbáwé lọ́wọ́ mélòó wà wà ìsá ibn Maryama ibẹ̀ ló ti dákẹ́ kọ̀dákọ̀ àwọn mímọ̀ ẹ̀wọ̀n mẹ́ta kan gàlì lọ amárùn lọ́dákọ̀ ó bẹ̀rí pé àwọn márùn náà lọ lọ́hun pè ní wúlùlẹ̀ azìm àwọn yòókù ọ̀wọ́ wọ́n ò sì lè wọ́ bẹ̀ ó lè wọ́ itu òní lè mú wọn wọ́bẹ̀ ọwà òun ni wípé a ń rí nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ń sọ tuntun ti ń dákọ rẹ̀ pé kánẹ́bì ọmọ jọ nígbà nǹkan le ọlọ́run ní jọ o bẹ̀rẹ̀ kìí gbogbo ànábì hukumi Muhammad nínú súrátù kọ́làmù kọ́ kọ́làmù nù ọlọ́run nílé ànábì ìsinmírí lè hukú mi rọ́bì ká gbogbo òdájọ́ tó bá rẹ bá sùúrù fún bá kí wọ́n yọ lẹ́yìn ọ̀kan ni wọ́n kò ṣe wá sí mọ́ wá sí bí rí ilé mi ká torí ẹ̀ yọ lẹ́yìn ọ̀kan kí wọ́n lè wájú kọ́ sẹ́jẹ̀ sọ̀rọ̀ ọlọ́run má

ọlọ́wọ́ dúró torí táwọn táwọn èèyàn ṣe sí ọlọ́ni má jò wọn kò sínú lórí azim ayànjọ́ ọyọ́kó tọ̀rọ ọmọ ọmọ sọfá nàbí pé ọmọ jọ àwákàkú sọ̀rọ̀ bọ́ ọba tún wẹ́ ọlọ́run máa máa ọlọ́run di sọ́rọ̀ tuntun ha ọlọ́run ní àyídí náà ilá àdámà mi ń kọ́búlù fanasi láú àdìmá ọlọ́run àwọ ọlọ́run àyídí náà a ní a ìfúnniládéhùn pé bọ́ ọba lè ṣe ti àmì àwa náà ó ṣe ti ẹ fanabi àdámà mi

tọ́bá fi lè yọ àwọn eléyẹn ajẹ́pẹ́kẹ́ pé míhun bẹ̀ ò ní bàyà níyà kò lọ ìjọba ìdíyà ni àti rádámà tó ti kú òmbẹ̀ àti ti rí yúnúsù tó lọ́ ti kú òmbẹ̀ olólé ázímì àwọn olólé ázímì ta ní nùhún wálé kàlí lókè láhùn máa wa Musa wa Isa wa Nabiyu Muhammadun wa Musa wa Isa wa Nabiyu Muhammadun ulul azmi Nuhun wal Khalilu kilahuma ah. وموسى وعيسى wà محمد وموسى وعيسى ونبي ọlọ́kẹ́ àwọn àlùfáà a ní a máa ń sí àwọn nǹkan bá ń lórí torí ká má bàa gbàgbé ìkánú wọn ló ní wùlúlé azimi àwọn azimu tí wọ́n èé Núhùn, ànábì jẹ́ kan bẹ̀ wálẹ̀ Khalilu, tẹ̀rẹ́wà ti ní àlìlù Ibrahimu nù. Ànábì Ibrahimu náà jẹ́ kan kìláhù ma ẹkọ́ méjèèjì pọ̀, olùlẹ̀ Asimu ni wọ́n. Wà wà wà wà wà Ìsá. Wà Nàbí Ọba ti wo tún lè pé Ibrahim Musa kalimuhu afáwelé òkú ọfànábì sáájú Muhammadun Muhammadun ní Ibrahim Musa kalimuhu fàíṣà wà náà ọmọ falamu. فعيسى ولوط هم أولو العزم فعلم محمد إبراهيم موسى كليمه وعيسى ونوح هم أولو العزم فعلموا فعيسى ونوح هم أولو العزم فعلموا أرفعني النبي ومحمد òun ló fi ṣáájú ń bẹ̀rùn lẹ́yìn ẹ̀ lọ́wọ́ mú Ibrahim wọ́n di méjì wà Musa kẹ̀límù hù àfi Musa sì kẹta tí ń bọ́ba rẹ̀ sọ̀rọ̀ láì lógbèfọ̀ fáyìn ìsáwánú ọ̀hún ó mọ̀ lọ́lá àti ìlẹ́fà lámọ̀ ọ̀hún àwọn márààrún ni wúlò làázìmì ẹ̀kọ́ táwa náà kọ́nu pé èyàn bá ti ń bọ́ lọ́hùn nẹ́jà èyí máa tún gbojú wẹ̀yìn ló àwọn ànẹ́bí ọlọ́run gòkè tí náà bá fẹ́ lókè ń tẹ ẹ̀yìn ma ti balẹ̀ pé tó ń tó dùnmọ́ lọ́nu rí ọmọ adánwò kọ̀bá ń èmi ń sọ bẹ́ẹ̀ fún gbàmà bàbá tí ó jókòó wọ́n ní wọ́n ní wò ló kódà wọ́n tún ibi tí wọ́n bá wọ́n wí dé wọ́n tún sáwọ̀ àwọn ọmọ tí wọ́n tí wọ́n èbí jọ náà wọ́n tún fi ránṣẹ́ sí à àwọn ilé àwọn ọmọ wọn ò lè rí bírùn fírùn ọ̀nà lè rí bí fírùn ọlọ́ọ̀kẹ́ àfáà wa lọ́hùn-ún àwọn gbà bẹ́ẹ̀ ṣe wíjọ́ náà mẹ́ta ẹ̀mẹ́ta làbá wá dá padà pé àwọn ọmọ mi ò rí bí fi hàn àwọn ọmọ mi ò rí bí fi hàn àwọn ọmọ ẹ̀mẹ́ta wọ́n ọ̀wọ̀ ẹ̀yìn wo ní tó bá ti ń fi nǹkan sí lọ́hun ìwọ mọ́wọ́ wọ́n sá máa fi sin ọlọ́hun máa fi sin lọ́hun ó rí mọ́gbọ́n tí a ń sọ ibẹ̀ náà lọ́lọ́wọ́ ti débọ̀

wọ́n lè wí. Gbogbo bá ti ń ṣe sọ́bà pé mi ṣe kí mo fi ń ṣe? Ó fi ṣe lọ́tì. Ilé èyàn rí ọmọ wí, òníwọ́ Ọ̀dọ̀ta ló ti máa retí oore. Dọ́lọ́ ni, ẹ̀kọ́ nù, tàrí kọ́ lára ànábì tó lò láyé ni. Inú àwọn ànábì Ọlọ́run ẹ̀gùn nínú ẹ̀mí ẹ̀gùn òun là nínú àwọn olùlẹ̀ azimuta kàrùn òun là tọ́lọ́run rán sáyé tó sì fún ní sharia ó fún ẹ̀ ó fún ní minhaj gbé lànà fún gbé lànà tí káàkú olórí mínájú kùránù ọ̀pọ̀ àfáà ló ti dáláwò kò ní ọ́sà ń rò pé bí ọ́pà ń tó ń bá dúró bí pé kọ́là láwù kọ́là rọ̀súùl ọlọ́run wí ànábì lọ sẹ́fá ọba dọ́dọ̀ ẹ̀yọ́ ọmọ wọ́n ti rí lẹ́fàáṣẹ́ wọ́n ti mú lọ ọmọ ìyá máa tàn yí àmú tẹ̀tẹ̀ súnmọ́ là ń lò yóò dì ẹ mú kan bẹ̀ kí ni yàtọ̀ ó ti wẹ̀yìn ní ọwọ́ ẹ̀yìn là ń ti fi mú lọ ọ̀lámọ́nà jìdílàwú azìmà kọ̀sá símò fún ọ́sáwò pé bí ọ̀pá náà ní ebi náà ní sí ń pa tó wá ti dúró lórí wípé ọba tó ń bá nájà yìí yóò yọ yóò sì yóòyàn gbẹ́tọ́ ọba ti ń tó ń ṣe yẹ méjì ọkàn rí pé ọkàn lulẹ̀ ni olùlẹ́nu ń wọ̀wọ́ àwọn onífà náà bá bà tí ẹjọ́ ń pàdé lóríta ẹ̀kọ́ ti lulẹ̀ tóun náà fún yàn lọ́sẹ̀ kọ́ lọ fi wẹ̀ afá láì ṣe eh, premier tí è ṣe lọ́ọ̀sì ẹmọ fún yín ìṣẹ́bù fún yín ẹfi wẹ̀ nílé ó sì ń wọ́n àfá kọ́ máa dé ọṣẹ sínú ké funfun kọ́ máa gbé fún yàn kí á làwọn tí náà ṣe kí náà ṣe kò sí yàtọ̀ kò sí yàtọ̀ azimu ni ò sí èèyàn máa ń ní azimu ní pé ọ̀nà tẹ́mi wà rí ìgbẹ̀ náà ni mo sì ń tọ̀ ẹbí náà lọ́lọ́run tí lọ́lọ́run ní kánàbí òwú fáwọn èèyàn pé ẹ má pè mí lọ́bọ̀ mi

tó bá ní kọ̀bá sínú àwọn olólàzímù rárá ojú ọ̀nà mínú tí mo ń pàwọ èèyàn sí síra sí mi ìtí mo ń wíyé mi ìtí ọkọ̀ kó bá àwọn èèyàn ni wípé kí n tí wọ́n wà lórí ọmọ yìí bí ti ọba ti yé èèyàn balabala tálábàlá ni olùlásìmù láti lọ́wọ́ èèyàn lásìmù ni ọlọ́run fún ànábì wa núhù làkọ́kọ́ tó fún ní sẹ̀ríà àti ìlànà gbogbo àwọn tí a dé lẹ́yìn ẹ̀ ìlànà ẹ̀ ni wọ́n mú títí tánàbí Ibrahim fi dé kọ́lọ́ tó wá fún Ibrahim náà ní suhuf

tí ẹ ti ẹ̀sùfáyà nù ànábì mi ìtọ́ bá mú mi ìdé tí ẹ̀ lókù tí wọ́n máa lò nígbà núhù kéèkì ẹ̀ tó lọ tán kí brahma ó tó dé tìlúhù náà ni wọ́n lò níjọ Ibrahim dé tó mú súfù tí ẹ̀ dé wọ́n pàtí núhù tí wọ́n sì ń ké súfù ti Ibrahim náà títí kánàbì Musa fi dé Musa dé tó mú tàwárátà dé súfù Ibrahim oko gbálé wọ́n lò títí tánàbí yìí sánà fìdé àbòsílẹ̀ ń tọ́rọ nìkan ò ní sọ fún nínú láíláí kẹ́ ẹ sọ pé ti ni lò tuntun ti ànábì ilẹ̀ lò kọ̀yẹ́kẹ́ lòun máa ń jọ ti dé. alábòsílẹ̀ ìyá ni lórí kádàrà ọlọ́run lóyìn lórí lórí rẹ̀ làwá sí o táwọn náà bá máa pè lọ́nà nù àánú ọlọ́run lárígbà ọlọ́run má yẹsẹ̀ wá kó má yẹsẹ̀ wá kó kálukú náà mójútó ẹ̀dẹ́ ẹ̀ gbogbo àyàwó yín tí a ń sẹ́bùrùn lérí lọ gbómi tún lé sí Eyi ọkọ náà lẹ́ẹ̀dá inú ẹ̀ tó lè gbẹ̀tàn jù láyé lóbìnrin wà wọ́gẹ́ ẹsẹ́ e fi díẹ̀ mọ́lẹ̀ yóò kí ojú olóyún pẹ́pẹ́ ń dà láàmú tọ́ọ̀dún òní wí àjáde mọ́lẹ̀ ẹni tí ó tà gbogbo ẹni ṣe láyé kéde

lọ́rárí ọmọ lọ̀pọ̀lọpọ̀ wọn máa pàwọn sá kí wọ́n fi ń dẹlẹ́bọ kí wọ́n fi ń gbẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ìyà tí ń gbà rẹ̀ bá béèrè wọ́n pè torí ọmọ ni kódà ọmọ tó bá gbójú sí ìyẹ́ pé ah, mo gbọ́ pé kí nìkan pé torí tiẹ̀ náà ni wọ́n pè torí tiẹ̀ náà làwọn fi ṣe torí tiẹ̀ náà ni ikú ẹ̀ náà là ń kú lọ ìyàwó ẹ̀ pèmáwùlẹ̀ kú kú ọmọ ìtọ́lọ́run kọ lórí gbogbo ọmọ ọlọ́run ti parí ẹ̀kọ́ mọ́ tó wáyé gbogbo àwọn tààlẹ̀ ń kú lọ fún náà sí gbogbo wọn náà ni ọlọ́run kọ̀ọ̀kọ́ kúkú kú ọdẹ lẹ́bọ ọdẹ ni ọlọ́run kọ̀yìn sí ọlọ́run ṣàánú wa wọ́n bí ànábì Núhù ó láwà ọlọ́run tún sọ àjọ lálọ́ a máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà náà bí adam kú tó ti lé ní ọgọ́rùn-ún kan olàkọọ́lẹ̀ ní wọ́n bí ṣùgbé ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ tàríkànú àdísì lè jí mọ́kọ́ wímù àdísì tí Ibn Abbas gbà wá oníkàánà bẹ́ẹ̀nà Nuhi Adam ashratu qurun lálàfo ànábì núwà àti ádámà ẹgbẹ̀rún kan ọdún ni kulluhum ala shari'atin min al-haqq sàkáníyẹ lórí ń tàà fi rán ádámà tó wí fún wa òun ni wọ́n wà lórí òdodo ṣùgbọ́n ń gbà tí sálàfú apadà sọ tí wọ́n padà dẹni tí wọ́n gbẹ́sẹ̀ pò lórí tí wọ́n wà tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe nǹkan míì bàbá asàlọ́wù nábi yìí lọ́lọ́n fi wá ń gbá wọn ànábí ọlọ́run dìde nínú ẹ̀nú wà mubashirina wa munzirin àwọn tí wọ́n fáwọn èèyàn ródùnú tí wọ́n ká àwọn èèyàn lọ abdullahi ibn abbas ló fi wá káyà kana nasu ummatan wahidatan fakhtalafu ó fi jẹ́rìí n'íjọ ọlọ́run gbé ànábì Nuhu dìde tó ní ọmọ jíṣẹ́ nínú àgbàwá tí Abdullah ibn Abbas gbà wá fún wa ọlọ́jọ́ orí ànábì Nuhu níjọ́ náà ó ní ọgọ́rùn-ún mẹ́ta àtàdọ́ta ọdún ni ìjọ gbé àgbà tọ́bàrí àwọn ní níjọ ń gbà nábì Musa di anúhù dìde na ọ wà lọ́mọ ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọgọ́rin ọdún 480 years àwọn pọ̀ èyí tó wá hàn kódà gbọ́ tó hàn jù sọ ọ náà ni pé àádọ́ta ọdún wọ́n máa fi yọ ilá hamsina sana lálùkùránù padà sọ pé ó ń ṣe wáàsí fún afẹ́gbẹ̀rún kan ọdún àyàfi àádọ́ta ọdún wọ́n láyàfi àádọ́ta ọdún ní ìgbà tí wọ́n gbé dìde ìnáfi wá gbà kọ́ máa àádọ́ta ọdún lọ́wà á tún sọ̀rọ̀ níwájú lórí ẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà kọ́ ń bẹ gbọ́ yìí náà abala kíkálùkù wọ́n ma wo ẹ̀ẹ́gbẹ́ká ma wọ̀ tún wò ká ní azimu a máa máa ṣe iyèméjì lórí tá a bá ń bá lọ kàdúrótọ́ ó tó sí fún àwọ̀ amúlára ànábì Nuhu ọlọ́mọ́sálá ìjẹ́ fún ara já kara kàrà ìgbọ́tọ̀lá kàrójú kàrà kàrójú kàrà ìwítọ̀lá kàrójú kàrà Àtẹ́tù kàrọ́ jìyà ń yáadà nìjàlálì, ọ̀fọ́ ìrìjì máa kàrọ́ mìírù súrù ìhálí, àtẹ́tù kàfẹ́ yìí jí wẹ́lì ìgbìdálì, وعبودا لم يخطر ببالي إلى من يتقي المملوك إلا إلى مولاه يا مولى الموالي وإن عوقبت يا ربي تعاقب مهقهم بي لعذاب وجه النكال ففرج فاتح عبد رشيد قربا وهم ثم دم بلا ضعان أتى بذنوبه ورجاء أقوي ورمك أوته وأخوه ثاني بجاه جميع رسل الله كرم وآل له وأصحابه رجالي وآل له وأصحابه Ikú ọgbọ́dọ̀ pa fún wa Àmọ́ gbọ́dọ̀ tó fún wa, ábùdúrà sí ìdínà rẹ̀ ooo, ìpò gbọ́dọ̀ pa fún wa, a níbù wá ẹ̀bù màrẹ́ ooo, ìpò gbọ́dọ̀ pa fún wa, ọ̀pá wálé alẹ́ẹ̀mà màrẹ́ ooo, ìpò